إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بقيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا رسول الله وعلى آله وصحبه وما والاه adúpẹ́ fún Ọlọ́run atọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad ọpẹ́ tí a dú kọ́lọ̀n kó gbà sáyé ọpẹ́ fún wa àsàlátù wa tí a ṣe kọ́lọ̀n bá ní múládẹ́ ìbánabi Muhammad àtọrọ fún gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ti ṣẹ̀wá tí wọ́n ti lọ láwọn àlùfáà wa ni àwọn bàbá wa ni àwọn ìyá wa ni gbogbo òkú mùsùlùmí Allah ọlọ́run má ṣe bá wa foríjì wọ́n títí fi wá délé àwọn bàbá wa lọ́mọ lè gbàgbé àwọn bàbá wa alhaji Saifuddin Saka Àríkọ́ṣe àti gbogbo àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn tí wọ́n ti lọ ọlọ́run dákun má ṣe bá ní foríjì wọ́n ọlọ́run àwa kí gbogbo àwa náà tí a ṣẹ́kù láwọn bàbá bàbá àwọn àlùfáà àwọn onímímọ̀ a kí wọn abẹ lọ́hùn fún wọn kọ́lọ́hùn bá wa ṣẹ́ wọn kù dáadáa kọ́lọ́hùn mọ́ ṣẹ́ wọn kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo ibi tẹ́nìkọ̀ọ̀kan wa ti ń bẹ tá ń ṣiṣẹ́ ọlọ́hùn táǹtàn náà mọ́lẹ̀ sínú ẹ̀sìn tá a wà yìí ọlọ́hùn mọ́ṣẹ́ ìṣàlékún àlàáfíà ara ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́hùn mọ́ṣẹ́ ìmú àránṣe àtìlẹ́yìn ọlọ́run mọ́ṣá ìmúbẹ́nì kọ̀ọ̀kan wa ọlá títóbi ànábì ní ọ̀dọ̀ ọlọ́run àwa kí gbogbo àwọn tí wọ́n ń bẹ lójú ilé wa yìí tí wọ́n jẹ́ kẹ́ rí wa kẹ́ mọ gbọ́hùn wa lọ́kùnrin wọn lóbìnrin wọn a kí wọn kú iṣẹ́ a sì bẹ lọ́hùn fún wọn kọ́lọ́run mọ́ṣá ìbá wa mátìlẹ́yìn ẹ̀bá wọn àwa kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá láti ilé tẹ́ ń fàsìkò yín lẹ̀ láti fi gbọ́ tọlọ́hun ọlọ́run dákun mọ́ṣá ìbá wa gbọ́ tiyín náà iṣẹ́ ṣe yín kọ́lọ́hún kó fi àlùbáríkà sí ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́hun àwa kí àwọn ọmọ ìyá wa tọ́lọ́hún fi wọ́n ṣe sọ́wàbí ojúlé iṣẹ́ ta wà yìí àwọn ọmọ bàbá wa alhaji seifuddin saka àríkọ́ṣe lọ́tọ̀rí àwọn bàbá wa alhaji abdulrozak àti alhaji musa àti gbogbo àwọn bàbá náà látòkè délẹ̀ abẹ́lọ́run ṣíṣẹ́ ṣe wọn kọ́lọ́run dákun mọ́ṣẹ́ ìbáwá gbé ọwọ́ wọn sókè jù báyìí lọ iléeṣẹ́ tá a wà yìí ọlọ́run mọ́jẹ̀ ò jóná láéláé gbogbo iléeṣẹ́ tí wọ́n ti ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ajé ọlọ́run dákun mọ́jẹ̀ kí iléeṣẹ́ náà ò jóná àtìlẹ́yìn rẹ àránṣe rẹ àlùbáríkà rẹ ọlọ́run mọ́ṣẹ́ ìbá wọn mú bá wọn wọ́lá pé èyí tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń mú àtìlẹ́yìn àti àránṣe bá Islam èrè ọlọ́run náà sì ti ṣe ládéhùn pé in tansurullaha yansurkum bẹ́ẹ̀ bá ti ń ti ọlọ́run lẹ́yìn tẹ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run náà yóò máa tì yín lẹ́yìn yóò sì máa mú àránṣe bá yín ọlọ́run mọ́ṣẹ́ ìmọ̀ bá wa tì wọ́n lẹ́yìn kó máa mú àránṣe rẹ bá wọn kó máa wáyé olùṣọ́ wọn níbi gbogbo ibi tí wọ́n máa ráṣọ́ dé àti ibi tí wọn ò máa ráṣọ́ áùsìkí wọn ọlọ́run dákun má jẹ́ orílẹ̀ òkè òkè náà ní kọ́lá wọn máa lọ àwa bẹ̀ lọ́run fáwọn dọ́kítọ́rù wa Uh, Abdulrahim Shitu Thani àwọn náà ni mọ́ṣírífò alágbólétà wà yìí gbogbo bí ètò ṣe ń lọ ta fi ń riwò ní gbogbo bí tá ti ń riwò àwọn náà ni wọ́n ń bẹ lábẹ́ rẹ̀ ọlọ́run dákun mọ́ṣẹ́ ìbá wa pẹ̀lú wọn kó dúró tì wọ́n iṣẹ́ ìṣe wọn fàlùbáríkà sí àlàáfíà wọn ọlọ́run jẹ́ ó pọ̀ jù báyìí lọ ọlá ni السب والشتم حقيقتهما مظاهرهما وخطرهما على حياة المسلم nǹkan yìí ó pọ̀ láwùjọ àwa mùsùlùmí lásìkò tá a wà yìí abaláyé ni a sì ń lò bẹ́ẹ̀ ní lílò kan tí ò dáa níṣe sí kan tá a bá taari lọ́dọ̀ àwọn èèyàn táwa náà tá ń bá wọn ṣe tá ń bá wọn sọ lọ́rọ̀ tó sì wá jẹ́ nǹkan kan tí ó dá àwa mùsùlùmí pàtàkì jùlọ òun náà ni èébú ẹ̀yin náà rí i pé láwùjọ wa yìí èébú búbú àmọ́ sí nǹkan kan ká búra wa ká bú àwọn ọmọ tàbí ká bú àwọn òbí wa tàbí ọlọ́wọ̀n ọba gangan tó dá wa ká bú gbogbo àwọn nǹkan nìí àkákùn kankan ó sì wá jẹ́ nǹkan kan tí ń ba àwùjọ àwa mùsùlùmí tí ń bà á jẹ́ pàtàkì jùlọ kò jẹ́ kí ìfẹ́ ó jókòó láwùjọ wa kò jẹ́ káàánú ó jókòó torí pé gbogbo ẹni tó bá ti lẹ́kẹ̀ẹ́ ìbú tó bá ti mọ̀yán bú ó ti di bíi pé kí gbogbo káwọn èèyàn máa sá fún ẹnìkan ò nífẹ̀ẹ́ sẹ́ni tí bá ń búyàn ẹnìkan ò nífẹ̀ẹ́ sẹ́ni tí bá ń sọ̀rọ̀ èèyàn láyìí dáa ewu sì wá pọ̀ níbẹ̀ fáwa mùsùlùmí torí pé gbogbo wa náà lẹ́lẹ́sìn à ń kírun à ń gbàwẹ̀ ìnira àti ìpalára tí àwọn èébú wọ̀nyí ìsọ̀rọ̀ síra wa láyìída ìpalára tí ń kó bá wa tí ń kó bá ìjọsìn wa ó pọ̀ àmọ́ àmọ́ lọ́fà sábàbí ló fi já sí pé eré ẹ̀ náà ni wọ́n ti ní ká sọ̀rọ̀ lónìí torí pé ẹ̀sìn tá ń bẹ nínú èyí inna hadha din dinu rahmatu wal ahlak ẹ̀sìn kan ní ẹ̀sìn ìkẹ́ni ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn tọ́lọ́wọ́n ọba fi ránṣẹ́ sí wa láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lọ́fà sábà bíi ànábì wa Muhammad ìgbà ó dé ẹni tí ń sọ ni wípé innama bu'istu pàápàá ọlọ́wọ́n ọba gbéhùn dìde ó ṣe mí lójíṣẹ́ li utammima makarimal akhlaq kí n lè mọ àwọn ìwà tí ó dáa kí n wá tún ṣe àwọn ìwà alápọ̀nlé kí n fi lọ́lẹ̀ àwọn àwọn àwọn ojúlówó wà àwọn oníyebíye ìwà tọ́já sí pé béèyàn bá ń hù láwùjọ bí wọ́n bá ń rí tó rí pé ìwà tó dáa ni lágbájá ń hù yìí ká máa rí wípé a rí àríkọ́ṣe ẹ̀ látara ànábìwá Muhammad torí wípé fa innahu min mahasinil islami àwọn àwa tó dáa yìí nínú àwọn dáadáa tí ìsìláàmù ń fẹ́ láti máa rí lára wa ni kéèyàn jẹ́ mùsùlùmí kó sọ̀rọ̀ tó dáa ní tí ìsìláàmù ń fẹ́ ni ló fi já sí wípé ẹ̀sìn tá nínú ẹ̀ dínún ẹ̀sìn kan ni mànájú ìlànà ìntẹ́sìn náà fẹ́ fáwa tá nínú ẹ̀ òun náà lọ́rọ̀ ọlọ́run tí ń sọ wípé a'udhu billahi minash shaitani rajim tọ́lọ́run sọ fún ànábì wa wípé wa kulli ibadi ẹ̀yà ànábì wa Muhammad sọ fáwọn ẹrú mi àwọn àlèhùmọ̀ rẹ àwọn ìjọ rẹ sọ fún wọn ìyàkúlù lẹ́tí híyà àhásánù bí wọ́n bá fẹ́ máa sọ̀rọ̀ tí wọ́n bá yanu bọ́rọ̀ ọba máa jáde lẹ́nu wọn kí wọ́n gbìyànjú kó já sí pé ọ̀rọ̀ tó dáa náà ni yóò mọ̀ jáde lẹ́nu wọn ẹ̀wọ̀n tí ìsìláàmù pè wá sí àṣé ìsìláàmù mọ̀ pé ọ̀rọ̀ tí ọ̀dà ìmọ̀ ń kópa lára bẹ́ni tí ń sọ kò sì fẹ́ pa lára fáwa mùsùlùmí ló fi ń sọ wípé sọ fún gbogbo àwọn ẹrú rẹ àwọn èèyàn rẹ tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ìyàkúlù gbogbo ìgbà tí wọ́n ò bá máa sọ̀rọ̀ àlàtí híyà àsánù èyí tó da nínú ọ̀rọ̀ òun ni kí wọ́n máa sọ ẹ má búyàn ẹ má àlébù ara yín ẹ má fi búra yín àwọn ìwà tí ọ̀dà tẹ̀ ń hù ẹ má máa sọ ọ́ torí pé gbogbo àwọn nǹkan nì nǹkan kan ni tó yá sí pé ìmọ̀ búra yín ìmọ̀ ìmọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà sínú ìgbésí ayé ara yín yóò kópa lára bẹ́sìn yín tẹ́ ń ṣe yóò kópa yín lọ́lọ́run fi sọ wípé sọ fún wọn wípé ọ̀rọ̀ rẹ ni kí wọ́n mọ sọ anábì wa Muhammad ó sọ òun náà sọ wípé man kana yu'min billahi wal yawmil akhir gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tó sì gbàjọ́ kẹyìn gbọ́ tó mọ̀ pé ìjọ́ kẹyìn ni òun níjọ́ ẹ̀san anábì ní falyakul khairan irú eléyìí kó gbìyànjú kọjá sí pé gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ nígbà tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni kọ́ mọ̀ sọ kọ́ mọ̀ jílẹ̀kẹ́ ìbú awìlì yasmut àbí kọ́ dákẹ́ kọ́ mọ̀ sọ nǹkan kan ànábì náà kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ látara ọ̀rọ̀ ọlọ́run tó sọ wípé mọ̀ sọ fún wọn wípé ọ̀rọ̀ rẹ̀ ni kí wọ́n mọ̀ sọ torí pé inna shaytana yanzagu bainahum nítorí pé àṣetáni tẹ̀rí nì látara láti bí ọ̀rọ̀ tí ọ̀dà ìmọ̀ sọ̀rọ̀ tí ọ̀dà ìmọ̀ búyàn ìmọ̀ ṣépè àṣetáni yóò mọ̀ bá yóò mọ̀ bá àárín wọn yóò mọ̀ bá jẹ́ torí pé ni tọ́ bá ń bú inú rẹ̀ ò lè dùn sí ẹ òní ẹlẹ́kẹ̀ ogúnyàn ọ̀la ogúnyàn ọ̀túnla ogúnyàn àwọn tó ń bú ni yóò dìbí pé wọ́n mọ̀ sá fún ẹ ọ̀dọ̀ lágbájá ló ń lọ mọ́ lọ bá débẹ̀ ní sí ebú ní ọmọ bú ẹ ìsìláàmù ọ̀fẹ́ ìbú kéèyàn mọ̀ ṣẹ̀kẹ́ ìbú ìsìláàmù ò nífẹ̀ẹ́ sí ló fi já sí pé àṣẹ ìtánì kò fẹ́ nǹkan kan fẹ́ wa inna ṣèitọ́nà kana lil insani aduwwan mubina àṣeitánì ọ̀tá ló jẹ́ fáwọn ọmọ ènìyàn kò sì fẹ́ kí ọ̀rọ̀ orí mọ jáde lẹ́nu wa bí kì í bá ṣe wípé ká máa búra wa. ọlọ́run ọba tún sọ fún ànábì nínú àyà míì ọlọ́run sọ fún pé wàkúlù sọ fún pé máa sọ fáwọn èèyàn pé kúlù linnasi husna gbogbo ìgbà tẹ́ ẹ bá fẹ́ sọ̀rọ̀ fáwọn èèyàn ọ̀rọ̀ orí ni kẹ́ ẹ sọ ẹ má máa búyàn ẹ má máa búyàn torí pé ìmọ̀ búyàn ni nǹkan kan ni tí ọ̀dà ló fi já sí pé ẹ̀sìn wa tá à ń bẹ nínú ẹ̀ yìí ó ṣe wá lójú kòkòrò níbi pé ká má búyàn anábìwá Muhammad níjọ́ kan nínú àdíìsì tí Abu Huraira tó gbà wá látọ̀dọ̀ anábìwá Muhammad Abu Huraira ó ní anábì ń sọ wípé wọ́n ń bi anábì wípé ana akitari ma yudhili nasa aljanna wípé anabiwa muhammad afẹ́ bèrè nípa ohun tó já sí wípé ó lè ohun tó bá pọ̀ lọ́rọ̀ ẹni yóò jẹ́ ká wọ àlìjánná ohun tó já sí wípé òun ni ó ṣe sábà bí ọmọ èèyàn tí wọ́n fi pọ̀ lálìjánná tí wọ́n bá tó bá pọ̀ nù ṣe sí wọn wọ́n dèrò àlìjánná anabi ìgbà tó fẹ́ dáhùn ó ní kọ́ra anabi ń sọ wípé takuwallahi àkọ́kọ́ ẹni tí ó ṣe sábàbí tọmọ èèyàn ó fi pọ̀ lálìjánnà òun náà ní bẹ̀rù ọlọ́run ọmọ èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó bẹ̀rù ọlọ́run ẹlẹ́kejì òun náà ni pé husnul khuluq ìwà tó dá ìwà tó dá ń bẹ látara pé kéèyàn ó mọ̀mọ̀ búyàn gbogbo ẹni tí bá ń búyàn ìwà tí ọ̀dá ní hù ìwà tí ọ̀dá ní bẹ́ẹ̀ ni wọ́n tó wá bí an akthari ma yòdìhìlì náà ẹni tí ó jẹ́ kéèyàn ó pọ̀ nínú iná fàkọ́ọ̀là anábì ń sọ wípé alfamu òun náà ni ẹnu bàbá ń sọ ẹnu ahọ́n wa ahọ́n tí ń bẹ lẹ́nu wa ta fi ń sọ̀rọ̀ òun náà ni tí ó jẹ́ kí kéèyàn ó pọ̀ nínú jahannama ẹlẹ́kejì alfarju òun náà ni abẹ́ wa yóò jẹ́ kéèyàn ó pọ̀ lálìjẹ́ náà nítorí kí lànà fi sọ bẹ́ẹ̀ nítorí pé ẹnu ta rí yìí ó wọ́pọ̀ jù láti jásí pé kí ọ̀rọ̀ kèfèrí kó máa jáde látẹ̀rí ahọ́n wa ọ̀rọ̀ kèfèrí wọ̀lgíbà ọ̀rọ̀ ẹ̀yìn ká máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn ó wọ́pọ̀ jù láti máa jáde lẹ́nu wa wànàmímà ká máa ṣe múnáfíkì ara wa máa sọ̀rọ̀ ara wa láì dá máa sọ̀rọ̀ ẹ̀yìn hmm, máa ṣèké ó ẹ̀rí àti wípé ìmọ̀ purọ́ yìí yóò mọ jáde látẹnu wa lànàbí fi sọ wípé àwọn tí ó mọ jáde lẹ́nu wa nírọ́ lọ́rọ̀ èèyàn èébú yóò jẹ́ kí èèyàn pọ̀ nínú jahannama ló fi já sí wípé ọlẹ́tọ̀ wàjábà alal mu'mini an yasuna ọlẹ́tọ̀ pé kí mùmíní kó ẹnu rẹ̀ kó sọ ẹnu rẹ̀ wá ń yẹ kí sọ wà alfadhuhu ahsanaha kó já sí wípé gbogbo àwọn tí ó jáde lẹ́nu ẹ̀ kó jẹ́ in tó da náà ni ó máa jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ tó da náà ni ó máa tẹnu ẹ̀ jáde mọ́mọ́ búyàn lójúmọ́ tilẹ̀ ti mọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti bú ọmọ ọmọ yìí rí ò pé ni ọgọ́ ni nǹkan ń ṣe ẹ́ ni lóde òní gbogbo àwọn nǹkan ni àmọ́ sáyidá bẹ́ẹ̀ bá fẹ́ bú ọmọ rẹ̀ o fẹ́ ṣe rí ibú ni kí abiyamọ máa sọ fọmọ pé o ṣe rí ibú ni wèrè ń ṣe ẹ́ ni o ní làákàyè ni gbogbo àwọn èébú ni èébú kan tó já sí pé ẹ̀tọ́ ni fún gbogbo ẹni tó bá jẹ́ mùmíní tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kó sọ ẹnu rẹ̀ níbi àti máa sọ̀rọ̀ tí ò dáa torí wípé níjọ́ gbèndé alkiyama anábì ní máa mi ń ṣe ìnàkọlùmí fi mìdánilmúmin yawm alkiyama min khuluqin hasanin anábì ní kò sí nǹkan kan tí ó jẹ́ kí òṣùwọ̀n ọmọ èèyàn kó tẹ̀wọ̀n níjọ́ gbèǹde alikiyama òun náà níwá rí ẹ̀rí òun náà níwá rí ìwá rí ni òun náà ń bẹ látara bí kéèyàn ó mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń jẹ́ kéèyàn ó mọ̀ pé alágbájá ah, oníwà dáadáa ni torí pé lópin ìgbà tó bá ti ń sọ ohun tó fẹ́ sọ ò búyàn àwọn èèyàn rí i pé alágbájá ah, wàláì kì í búyàn lágbájá kì í sọ̀rọ̀ èèyàn láyìí dá gbogbogbà ẹnu rẹ̀ yóò fi máa ṣàdúrà ni yóò fi máa yìnyàn ni yóò fi máa sọ̀rọ̀ tó dáa ni yóò jẹ́ káwọn èèyàn kí wọ́n nífẹ̀ẹ́ sí ẹ̀ ọ̀rì yóò sì jẹ́ kí òṣùwọ̀n rẹ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kó tẹ̀ wọ́n nítorí pé ọlọ́wọ́n ọba ọba àlékè ọlá ọlọ́wọ́n ọba máa bínú sí gbogbo àwọn tó bá já sí pé ìsọkísọ ni máa ń tẹnu wọn jáde àwọn tí ò ní tìjú ọ̀rọ̀ ọlọ́wọ́n á bínú sí wọn òun náà làwọn tó já sí pé àwọn ọ̀rọ̀ tó tí ò da ní tẹnu wọn jáde irú àwọn wọn ni ọlọ́run ọba á máa bínú sí wọn ọlọ́run á máa bínú sí wọn ló fi já sí pé nínú tó tọ́ kọ́mọ ènìyàn kó ṣàkíyèsí láyé òun náà ni sọ́ọ̀nù lisani anithabi washatmi òun náà ni wípé kọ́mọ èèyàn ó sọ ẹnu níbi àti máa bú èébú àti máa sọ̀rọ̀ tí ò dá síyàn a mọ sọ àlébù ara èèyàn mọ sọ̀rọ̀ tí ò dá sínú ìgbésí ayé èèyàn mọ kó ìbànújẹ́ báyàn látara ọ̀rọ̀ ó yẹ kí èèyàn ó nífẹ̀ẹ́ sí bàbá wa ń sọ̀rọ̀ èébú èébú léríṣiríṣi àkọ́kọ́ ńbẹ òun náà ni sábùlù alidein kọ́mọ ọmọ bú àwọn òbí ẹ̀ ẹ̀ lóde òní à ń rí àwọn ọmọ tó já sí pé wọn a mọ bú àwọn òbí wọn anábìwa Muhammad kíkí àti ọlọ ọlọ́run ọba kó máa lọ bá ń sọ fún wa níjọ́ kan ó ní namin akbaril kabair wa dhunubi anabi ní nínú ẹ̀ṣẹ̀ tó tóbi tó yẹ kọ́mọ ènìyàn ó sá fún láyé tá a wà yìí ẹ̀ṣẹ̀ ńlá ni tó tóbi an yasubba rajulu walidayhi fil islam anabi ní nínú ẹ̀sìn tá a wà yìí kárí ọmọ mùsùlùmí tí ń polówó islam ń ṣẹ̀sìn ń kírun ń polówó nígbàgbọ́ pé òun gbọ́ lọ́hùn ni ni wá ń bú àwọn òbí rẹ̀ méjèèjì ń bú wọn anábì wa àwọn sàábé wa ń sọ fún anábì wa Muhammad yasubu walideyi a báwo lọmọ ó ṣe mọ bú àwọn òbí ẹ̀ méjèèjì àwọn sàábé ń bèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ anábì Anabi wa ń sọ fún ọ pé yasubu rọ́júlù àbá rọ́júlì lópin ìgbà tí ọmọ ènìyàn tó jí lójúmọ́ tó já sí pé bàbá oníbàbá ní ń bú ó ti jí lónìí kódà àwọn míì ń bẹ nínú ìsìláàmù tá a wà yí láyé tá a wà yí àwàdà ni wọ́n ń ṣe wọn ọ̀jà láàrin ara wọn wọ́n ń ṣàwàdà ni o àmọ́ nítorí ọmọ gbọ́ lẹ́nu wọn ni pé yóò bẹ́ bàbẹ́ ẹ̀ ń bẹnu àwọn ọmọ bẹ́ẹ̀ ìyá wọn wọ́n mọ búya wọn fi ṣeré wọ́n mọ bú bàbá wọn fi ṣeré wọ́n mọ búra wọn wọ́n fi mọ ṣeré ń búyà rẹ̀ ó fi ń ṣeré àbí ń bu kò fi ṣeré anábì ní lópin ìgbà tọ́mọ ènìyàn bá ti jí lójúmọ́ tó já sí pé ìyá oníyà ní ń bú àbí bàbá oníbàbá ní ń bú anábì ní irú ẹni bẹ́ẹ̀ wàyàsúbù ummahu fàyàsúbù ummahu anábì ní irú ẹni bẹ́ẹ̀ kò bú ẹnìkan o ń búyà rẹ̀ nítorí ẹni tó búyà rẹ̀ ni àbẹ́ni tó bú bàbá rẹ̀ eléyìí náà dúró láti bú bàbá rẹ̀ dí yọ bàbá bẹ́ẹ̀ àbó ṣépè fún bàbá oníbàbá ẹni tó ní bàbá náà gan ò ní fojú lásán wò òun náà dẹ́ ìpè nìyọ́ dà padà fún bàbá bàbá ẹni tó ṣépè fún bàbá rẹ̀ lànàbí fi ń sọ wípé inú àdìsí míì wípé làánà lọ́hùn mọ̀ láàánà wàlídé yìí ànábì ní làánà ọlọ́run ibi dandan ọlọ́run kọ́ máa lọ bá gbogbo ọmọ tó bá já pé ń bàbá ẹ̀ yẹni ó ń làánà bàbá oníbàbá àwọn ọmọ tí wọ́n ní bàbá àní náà ò lè káwọ́ ró wọn ò lè kẹnu ró àfi kí wọ́n làánà bàbá tiẹ̀ náà òun ló ya ọmọkọ́mọ tó kó pọ́npọ́ báwọn òbí rẹ̀ ló fi já pé inú èébú kí èèyàn ó mọ bú bàbá oníbàbá nǹkan kan ni tí ìsìláàmù kọ̀ fún wa mọ́ bú bàbá oníbàbá mọ́ búya oníyà kí ọmọ bá wa búya rẹ̀ kí ọmọ wa bú bàbá tiẹ̀ náà bí wọ́n bá búyẹ ẹ̀ tí wọ́n bú bàbá rẹ̀ ìwọ ló búyà wọn ló bú bàbá wọn ìwọ ló kómù sí bàbá wọn òbí ẹ̀. bàbá wa ń bú e, àǹfààní wàlhíkmọ́tù min wàrà ìnáhì ansábìlì wàlídẹ́yìn ọgbọ́n tí ń bẹ níbi pé mọ́ bú bàbá oní bàbá kí ọmọ bá bú bàbá rẹ̀ mọ́ búyà rẹ̀ gangan ìwọ gangan mọ́ búyà rẹ̀ mọ́ bú bàbá rẹ̀ bọ́ba ti ń bú wọn ọjà sí pé iyì bàbá rẹ ẹ̀tọ́ tọ́lọ́hun ọba tọrọ lọ́dọ̀ rẹ pé kó fún bàbá rẹ o ti ń mú ẹ̀tọ́ nì o ti ń dikù o ti sọ ẹ̀tọ́ nì o ti sọ nù nítorí pé ntọ́lọ́hun ọba rẹ òun ni pé wákọ̀dọ́ rọ́bùkà alátàbùdù ilà ìyáhù wàbílúwàlì dé ní ìsáná ntọ́lọ́hun tọrọ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ńtọ́lọ́wọ́n ọba tọ́ lọ́dọ̀ ẹ òun ni wípé má bú bàbá rẹ àkọ́kọ́ ẹ̀tọ́ ọlọ́run òun ni pé kọ̀dọ̀ ọ̀rọ̀ bùkà Allah ta'budu illa iyyahu má sì nǹkan mí lẹ́yìn ọlọ́run wabil walidayni ihsana bọ́ọ̀ bá sì nǹkan mí lẹ́yìn ọlọ́run àwọn òbí rẹ tí wọ́n bí ẹ ṣe dáadáa fún wọn bọ́ bá wá ń bú wọn ṣé òun ṣe dáadáa fún wọn ni òun yẹyẹ wọn òun fàbùkù kàn wọn òun fi wọn ṣẹ̀sín lópin ìgbà tó bá ti ń bú wọn àbọ̀ ń lọ bú ẹnìkan níta tí ń bú wọn ọ̀ ń yẹ̀yẹ́ wọn ni ọ̀ ń fi wọ́n ṣẹ̀sín ọ̀ ń fàbùkù kàn wọ́n. nígbà ni ẹ̀tọ́ tọ́lọ́hun ọba tọrọ pé kò ṣe fún wọn ẹ̀tọ́ ni o ti ra láre ọba àmọ́ fún lówó kọ́ ọmọ fún lóúnjẹ kọ́ ọ kọ́lé fún kọ́ ọ ralẹ̀ fún kọ́ ọmọ tọ́jú ẹ̀ ní gbogbo òkẹ́tọ́lọ́hun ọba kẹ́ ẹ̀ kọ́ ọmọ fi kẹ́ bọ́ ọba ti ń bu tó ń ṣe sí ẹ̀ ẹ̀tọ́ tọ́lọ́hun ọba ní kó ṣe fún un ọ̀kan lára àwọn ẹ̀tọ́ tó tóbi òun ló rá lára ẹni tó lè mú ẹ pàdánù gbogbo èyí tó ń rí ṣe lára gbogbo ẹ̀tọ́ ó fún lóúnjẹ ó kọ́lé fún ó gbogbo ẹ̀ fún ọwọ́ ọpọ́ ń bu ni ó ti pàdánù nǹkan lọ́dọ̀ ọlọ́run àdánù náà bọ́ bá ti ṣe díẹ̀ a tún máa padà wá. asalaamualeykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ mọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rẹ́ Sunna TV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 nípa súnà. naam akíra wa lẹ́ẹ̀kan sí ẹbí tá a ti lọ ohun náà ni wípé lára ẹ̀tọ́ tọ́lọ́hun ọba fẹ́ tànàbí fẹ́ tí ìsìlámù fẹ́ ohun ni pé má bú òbí rẹ bó ti ń bú òbí rẹ ọ̀kan tó tóbi nínú ẹ̀tọ́ òun ló fi ráre gbogbo ẹ̀tọ́ tó wá ń rí ṣe nì látara pé o bu o ti da ẹ̀tọ́ yòókù o ti dànù ẹlẹ́kejì nínú àwọn èébú òun náà ni sabul muminin òun náà ni kó máa bú àwọn tẹ́jọ jẹ́ mùmíní ẹlẹgbẹ́ rẹ tẹ́jọ ń kírun máa bú wọn máa ṣẹlẹ́kẹ̀ èébú sáwọn mùmíní ẹlẹgbẹ́ rẹ kì í ṣe nǹkan tó dáa ẹjọ́ ń kírun ni ẹjọ́ ń ṣẹ̀sìn ni ẹ ti di eléèwọ̀ ara yín ẹ gbọ́dọ̀ búra yín bí nǹkan kan bá ń bẹ láàrin ara yín ẹ yanjú ẹ̀ àmọ́ ò pé kò ní dáa fún ẹ ní nǹkan ṣe ẹ ni ò sí dáadáa ni láwùjọ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kó jáwọ́ inú àdíìsì tá gbà wá láti ọ̀dọ̀ ọmọ Mas'ud tó gbà wá látọ̀dọ̀ anábì Muhammad ó ní sibabul muslim fusukun ó ní kí mùsùlùmí máa bú mùsùlùmí ẹlẹgbẹ́ ẹ̀ ha ìwà àbàjẹ́ ni nǹkan kan tí ò da ni nta ń pè ní fùsùkù yìí òun náà ni al-khuruju min ta'atillahi wọ̀wájibì ṣárìn gbogbo gbogbo ohun tí ń jẹ́ fòsókù òun ni kéèyàn kó o ti kó lójú ìlànà o kó lójú ìlànà ọlọ́run o kó lábẹ́ òfin ọlọ́run níbi pé o bú ọmọ ìyá ẹ̀ mùsùlùmí la ilaha wo ohun tó kàkún ni ọya wèrè ni òun bú mùsùlùmí ẹlẹgbẹ́ bọ́ bá ṣe nǹkan kan fún ẹ jókòó kẹjọ sọ kẹ yanjú ẹ ẹ parí ẹ láàrin ara yín kì wá ṣe pé kẹ jókòó kẹ wá dúró kẹ mọ búra yín ẹ ń búra yín nì tẹ bá ti búra yín àkókò tẹ ń búra yín ìlànà ẹ ti kó ẹ ti tàpá sí wa Muhammad tó kọ ìsìláàmù tó kọ pé ẹ mọ búra yín òun náà ìmọ̀ bú mùsùlùmí ẹlẹ́gbẹ́ rẹ fi ìtìhákù lè kúrúmọ̀tì him in ti ń bẹ́ẹ̀bẹ̀ ni wípé òun ya ọgbà ọwọ́ wọn ọwọ́ mùsùlùmí ẹlẹ́gbẹ́ rẹ tó yẹ kó fún lọ́wọ́ kó bọ̀wọ́ rẹ̀ ọ̀ya ọwọ́ rẹ̀ yàní o fún lọ́wọ́ ọ̀ rẹ́sipẹ́tì mùsùlùmí ẹlẹ́gbẹ́ ò ń bu nǹkan kan ní wàhùwà amúrún hadarat minhu sharia fi nususin kathira ọ̀pọ̀lọpọ̀ sharia ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ló ti kọ̀ fún wa ló ti wá wa níṣọ̀rí wípé mùsùlùmí ẹlẹgbẹ́ mọ́bu mọ́bu ní alukurani fi ń sọ fún wa wípé walladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri maktasabu faqad ihtamalu buhtanan wa ithman mubina lálùkùránì fi ń sọ wípé gbogbo ẹni nínú mùsùlùmí tó já sí wípé ń fi ahán rẹ̀ ẹnu rẹ̀ ta fún ń fi ń kó ṣùtá ń kópa lára bá mùsùlùmí ẹlẹgbẹ́ ẹ̀ bá mùmíní ẹlẹgbẹ́ ẹ̀ ń kópa lára bá mùmíná ẹlẹgbẹ́ rẹ̀ ó ń bu ó ń kópa lára bá nì ó ń kó ṣùtá bá nì níbi èébú tó ń bú nì ó ń kópa lára bá tó sì já sí wípé ẹni tó ń bú yìí ẹni tó ń sọ̀rọ̀ tí ọ̀dá sínú ìgbésí ayé rẹ̀ inú ìgbésí ayé rẹ̀ yìí kò ní nǹkan kan tó ṣe fún ẹ jù bẹ́ẹ̀ lọ kò ṣe nǹkan kan fún ọ alukurani ń jẹ́ o mọ̀ wípé tóun ti bó ti bú nì tó sọ̀rọ̀ tí ọ̀dá sínú ìgbésí ayé ẹ̀ láti bẹ́ẹ̀ nì o ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá òun náà lọ dá àkọ́kọ́ ni pé ọ̀dàdà parọ́ mọ́ o tara tí ò ṣe o sọ̀rọ̀ tí ọ̀dá sínú ìgbésí ayé ẹ̀ ẹlẹ́kejì látara tí ò ṣe tó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò da sínú ìgbésí ayé ẹ̀ ó dẹlẹ́ṣẹ̀ báwo ló ṣe fẹ́ tán ìrìn ẹ̀ṣẹ̀ nì báwo ló ṣe fẹ́ tán ìrìn rẹ̀ ló da tá bá ń bẹ láàrin ara wa ká gbìyànjú ká máa ṣọ́ ahọ́n wa lànàbì fi sọ fún wa wípé kulul mùsùlùmí alal mùsùlùmí haramun gbogbo mùsùlùmí lérí mùsùlùmí ọmọ yẹ èèwọ̀ ni àṣé ẹni ọ̀wọ̀ la jẹ́ fúnra wa ẹni èèwọ̀ náà la jẹ́ fúnra wa dámùhù àkọ́kọ́ ni wípé ẹ̀jẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ tọwọ́ mùsùlùmí dàálẹ̀ àyàfi bó bá ṣe ń tọ́lọ́hùn ò nífẹ̀ẹ́ sí ló tó lẹ́jẹ̀ rẹ̀ dídàálẹ̀ tó lè tọwọ́ mùsùlùmí ẹlẹgbẹ́ ẹ̀ yóò fi dàálẹ̀ ẹlẹ́kejì máàlùú owó rẹ̀ kò gbọ́dọ̀ tọwọ́ rẹ̀ mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ̀ bàjẹ́ o gbọ́dọ̀ mọ dáàbò bo owó mùsùlùmí ẹlẹgbẹ́ ẹni má jẹ owó ẹ lọ́nà tí ọ̀dà má bà owó rẹ̀ jẹ́ má bẹ̀ lọ́hùn kí kówó mùsùlùmí ẹlẹgbẹ́ rẹ kó bàjẹ́ ìmọ̀ ṣe bẹ́ẹ̀ ni ọ̀hún jèèwọ̀ ni ọ̀hún jèèwọ̀ torí pé haramu lànà bí pé èèwọ̀ ló pé bọba dẹ̀jẹ̀ rẹ̀ lẹ̀ lọ́nà tí ò ó jèèwọ̀ bọba jẹ owó rẹ̀ lọ́nà tí ò ó jèèwọ̀ wà ń bẹ́ẹ̀ náà ni ọmọlúwàbí ẹ̀ ọ gbọ́dọ̀ mójútó ọmọlúwàbí ọmọ ìyá rẹ mùsùlùmí ìwọ gan gbọ́dọ̀ mọ jà nígbà tí wọ́n bá ń dọ̀tí ìjọmọlúwàbí ọmọ ìyá rẹ mùsùlùmí nígbà tí wọ́n bá ń kábùkù bọ́mọ ìyá rẹ mùsùlùmí nígbà tí béèyàn bá ń kó sọ̀rọ̀ tìjú ọ̀rọ̀ tí ọ̀dá sínú ìgbésí ayé ọmọ ìyá rẹ mùsùlùmí ìwọ ni wọ́n ń sọ sí ìwọ ni wọ́n ń sọ sí ló fi já sí pé ẹni bá jẹ́ mùmíní gẹ́gẹ́ bá nàbì wí òun náà ni yóò mọ fẹ́ fọ́mọ ìyá rẹ̀ mùmí ní n tí ń fẹ́ fúnra rẹ̀ ẹnìkan ò lè jẹ́ mùmí ní òdodo ànábì ní àlè mẹ́ẹ̀nìkan lólùgbàgbọ́ òdodo hatta yuhiba láàrin ìmọ̀ yuhibu nafsi n tí ń fẹ́ fọ́mọ ìyá rẹ̀ n tí ń fẹ́ fúnra rẹ̀ yóò mọ fẹ́ fọ́mọ ìyá ẹ̀ ó fẹ́ kí wọ́n dójú tì ẹ́ ó fẹ́ kí wọ́n yẹ̀yẹ́ ẹ̀ kí wọ́n bu ẹ̀ èébú èébú ìyẹ̀yẹ́ nǹkan kan ní tá rẹ̀ kọ́ ọ́ bára rẹ ṣe kọ́ ọ́ nì jẹ́ kára rẹ kọ́ fún mùsùlùmí ọmọ yẹ ẹ ìwọ náà mọ́ bu mọ́ jẹ́ kẹ́lòmíì ó bu gbogbo ìgbà tó o bá ti ń bu ọmọ ìyá rẹ mùsùlùmí ó ń jẹ́wọ̀ léèwọ̀ tó já sí wípé ìmọ̀ tó lè fa sábàbí tó lè máa jẹrú ìwọ bẹ́ẹ̀ èyí sì wá mọ́ tó lè fi tán ẹ̀ àyàfi kó tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ kó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni èébú yìí ń bẹ nínú e, e, e, inú nǹkan kan tó já sí pé tazraun al-adawa wal-baghdha'a bayna al-muslimin èébù ni ń gbin ọ̀tẹ̀ ọ̀tá ń gbin sáwùjọ àwa mùsùlùmí kò jẹ́ káwùjọ wa ó tòrò nítorí ẹni tí bá ń búyàn a ò ní nífẹ̀ẹ́ a ní nífẹ̀ẹ́ ó rí i pé ọlọ́run ọba ọba àlekè ó kọ̀ fún ẹ níbì kan wípé gbogbo àwọn tí bá ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run mọ́ bu wọn nítorí pé tó o bá bu wọn wọ́n bu ọlọ́run owó nǹkan mo sọ lẹ́ẹ̀kan mọ́ bu bàbá oní bàbá bàbá bu bàbá oní bàbá wọ́n bu bàbá rẹ bàbá ẹ̀ bá gbọ́ yóò dùn ìwọ lọmọ burúkú tó kó bá bàbá ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba ní mọ́ bu kèfèrí mọ́ bu olóòṣà nídìí òòṣà tí ń sin ni n tí ń ṣe tí ọ̀dà ni ó sọ fún nítorí pé tó bá ń bu èébú ni yóò máa da padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń torí ẹ̀ pèpè tí wọ́n ń sọ pé ń torí ọlọ́run pèpè òun bú olóòṣà olóòṣà ò ní bú ẹ ọlọ́run tó ń jíṣẹ́ náà ni yóò máa wá bú yóò máa wá jẹ́ kí ọlọ́run máa bínú sí ìwọ tó jẹ́ mùsùlùmí tó tún pèpè sójú ọ̀nà ọlọ́run tó fi ń bú ẹlòmíì tẹlòmíì ni tó ń bú ẹlẹ́sìn míì tẹ́lẹ́sìn míì ni wọ́n ń tara búbú nì tí ń bú ọlọ́run ọlọ́run ó tún mọ bínú sí ẹ tòun ti bẹ́ẹ̀ ó ń ṣe tọ́lọ́run ló fi já sí pé èébù yìí ẹni tí ọmọ dálẹ̀ láwùjọ Islam òun náà ni àlàádáwọ́tù wàlùbàgàdọ́ọ̀ù àmọ́ bínú síra wa bọ́tẹ̀ bá ń bẹ tí bínú bá ń bẹ oore wo la fẹ́ ṣe fúnra wa àǹfààní wo la fẹ́ ṣe fúnra wa a lè ṣàǹfààní kan fúnra wa ṣẹ́ni tí ń bú mi nísìnyí ń ṣe láǹfààní ẹni tó já sí pé jojúmọ́ tó bá ti rí mi ebu mi ọwọ́ ẹ̀ ní ń bẹ ọmọ gbogbo èébú tí ń bẹ mi ọmọ ibi tí mo kù sí ní sọ sóhun ní ń ṣoore fún mi lori nǹkan tí ń ṣe fún ló fi já sí pé gbogbo àwọn ẹrú sin ọlọ́run ìsìláàmù n ti ń wa òun náà ni wípé anyakulu fi mọ̀kàtọ̀bátihim wa mọ̀kàwàrátihim alkalam alahsan islam ń kọ́ wa pé gbogbo gbàtà bá fẹ́ mọ bára wa sọ̀rọ̀ a fẹ́ mọ bára wa sọ̀rọ̀ àìṣe màláìkà àìṣe ọlọ́run bàbá ń bára wa sọ̀rọ̀ tá à ń bára wa hùwà a lè jì sọ́fin ìjì sọ́fin ni èébú kọ́ ló kan ẹni tó jì sọ́fin níwájú ẹ sọ fún pé alágbájá ohun tó sọ fún mi yóò dùn mí o ẹjọ mọ́ láàrin ara yín mùsùlùmí sí mùsùlùmí ni ọmọ ìyá kan náà ni ẹjọ mọ́ láàrin ara yín ẹgbọ́ra yín yé ló fi já sí pé àwọn ẹrú sí ọlọ́run ní tí ìsìláàmù ń fẹ́ lára wa òun ni pé ká máa sọ̀rọ̀ tó dáa wàlùkálímọ́tò tọ̀ yí bà kí gbólóhùn tó dáa kó máa jáde lẹ́nu wa ní tí ìsìláàmù ń fẹ́ nìní ẹ̀rì ní tí ìsìláàmù ń fẹ́ nìní nítorí pé tọ̀rọ̀kọ̀rọ̀ bá ti ń jáde àwùjọ ó máa bàjẹ́ àwùjọ bá ń bàjẹ́ ìsìláàmù ń bàjẹ́ lára wa nù ìsìláàmù ó ń bàjẹ́ lára wa ibi tá à ń fẹ́ kí islam ó lọ gan kò ní lè débẹ̀ nígbà táwùjọ bá ti ń bàjẹ́ kódà inú àwọn èébú bákan náà mo sọ lẹ́ẹ̀kan mo ní atúrò àwọn èèyàn tọ́já sí pé wọn a máa bú ọlọ́run wọn a máa bú ìgbà wọn a máa bú ọlọ́run bẹ́ẹ̀ ni wọn a máa bú àkókò òun náà ní bẹnu àwọn èèyàn man yasubu dahar wọn a máa bú ìgbà ń bẹ nù wọn man yasubu liyom ẹlòmíì bí ilẹ̀ ọjọ́ kan bá mọ́ tó já sí pé ìbànújẹ́ díẹ̀ ló wọlé tọ́ yóò máa bú ọjọ́ náà irú ọjọ́ ilẹ̀ burúkú wo ni ilẹ̀ tó mọ́ mi lónìí máa wò ń bú ń bú ń bú ọjọ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa bú àkókò ẹlòmíì ń ọdún nínú àwọn àwọn èèyàn tàjọ ń bẹ láyé bẹ́ẹ̀ ni wọ́n fi la hakíkọ̀ nínú òdodo ìnàmá ìyàsóbù mọ̀kọ́dírùlọ́kọ́dàr ta ló ń bú ó ń bú ọjọ́ ó ń bú àsìkò ó ń bú gbà ta ló ń bú ọlọ́run ọba ọba tó lọ́jọ́ tó lásìkò tó nígbà òun lọ́ba tó ń bú ló fi já sí pé anábìwá Muhammad nínú ọ̀rọ̀ tí Abu Hurairah gbà wá fún wa látọ̀dọ̀ anábìwá Muhammad tánàbí ń sọ wípé qala Allahu azza wa jalla ọlọ́run ọba ọba bí yìí ń sọ báyìí ó ní ọlọ́run ànábì ní ọlọ́run sọ wípé yùdí ní bùnà adam ọlọ́run sọ wípé àwọn ọmọ ànábì adam wọ́n mọ̀ ń kó nira bá mi wọ́n ń kó ṣùtá bá mi wọ́n ní mi lára ẹ̀ ń ní mi lára ọmọ ànábì adam ní mi lára wàhùwà láàyè dìrí àmọ́ tòun ti bí ti ń kó nira bá mi nì kò mọ̀ pé òun sì ń kó nira bẹ́mi ọlọ́run ọlọ́run sọ bẹ́ẹ̀ fanabi wa Muhammad wípé kò mọ̀ bẹ́ẹ̀ sì ni wàláyẹ̀mbàgí làwù ṣàtìmí kò lẹ́tọ̀ọ́ sọ́mọ èèyàn láti bú èmi ọlọ́run láti sọ̀rọ̀ tí ò dá sẹ́mi ọlọ́run kò lẹ́tọ̀ọ́ àmọ́ ìyàsúbù dára ọmọ èèyàn ń bú àsìkò ha ìgbà yìí ọ̀dà ìgbà yìí ọ̀ṣẹ àsìkò yìí burú ìgbà tá ń lò yìí ìgbà tí ọ̀dà ni kálukú pàtàkì jùlọ lásìkò tá a wà yìí àìlówó lọ́wọ́ ó sún ẹlòmíì débi pé kó máa bú àkókò àìríṣẹ́ ẹlòmíì ó sún débi pé kó máa bú àkókò orí nǹkan àìlálàáfíà ẹlòmíì ó sún débi pé kó máa bú àkókò àṣé àkókò tó ń bú ni ọlọ́run ní òun ọlọ́run ọba náà ló ń bú ọmọ èèyàn mọ̀ sọ wípé yá khaybata dar ah irú àkókò àsìkò burúkú wo lásìkò tá à ń lò yìí ìgbà burúkú wo nìgbà tá à ń lò yìí ọmọ ṣe nínú rìwáyà míì yóò mọ̀ sọ wípé wá dàrá irú irú irú àkókò burúkú wo làkókò yìí ẹ̀rí ọlọ́run ní wàhánà dárù bẹ́ẹ̀ sì ni èmi làkókò bìyẹ́dì làámùrù gbogbo ohun tí ń kan ẹnìkọ̀ọ̀kan nínú àkókò èmi ọlọ́run mo ní kọ́ mọ̀ kan ẹni tí ò rí ṣe èmi ọlọ́run ọba àìríṣe rẹ̀ àtọ̀dọ̀ mi ló ti wá ẹni tí ò rí ná tí ò rí tí ò rí jẹ kò rí mu tí wọ́n ń bú àkókò ni àtọ̀dọ̀ èmi ọlọ́run ló ti wá èmi ọlọ́run ni ọba sádi tí fi ń bú àkókò ni kọba sádi èmi ọlọ́run èmi ọlọ́run òkọ́líbu léyìlá wa nàárà èmi ọlọ́run èmi nìyí máa ń darí ọ̀sán ní yípo bó ṣe wù mí ni mò ń yípo bẹ́ẹ̀ náà làkókò èmi ni mò ń yípo èmi làkókò bìyẹ́dì làámùr èmi ni òkọ́líbu léyìlá wa nàárà bọ́sàn bá da fẹ́nìkan èmi mo ní ó da fún bọ́ bá burú fẹ́nìkan èmi ni mo ní ó burú fún bálẹ̀ bá da fẹ́nìkan èmi ni mo ní ó da fún bálẹ̀ bá burú fẹ́nìkan èmi ni mo ní ó burú fún bí bá wa ń bú alẹ́ tí ó burú fún ni èmi ọlọ́run ọba ní ń bú bí bá wa ń bú ọ̀sán tó burú fún ni èmi ọlọ́run ọba ní ń bú èmi ọlọ́run ní ń bú nítorí wípé àlàyé àmù gbogbo ọjọ́ ayé tó ń bú ni wọ́n láyàlù wàláyàlì àti gbogbo òru ayé tó ń bú líì èmi ni mo ní ọjà dídùn á èmi ni mò ń ṣe ní tuntun ẹ̀rì èmi ni mò ń ṣe ní tuntun wà á ti bí mùlúkín bá da mùlúkín èmi ni mo máa ń sọ àwọn míì dọba ọba ọrọ̀ ayé ìníkọ́ tọ́ sáwọn míì lásìkò kan wọ́n máa ṣọba wọ́n máa fọlá bó bá sì dìgbà míì ìníkọ́lá ó gbọ́ lọ́dọ̀ wọn èmi ni mọ́líkà múlíkì tó ti múlíkà máa ń tàṣà ò wọ̀tánzí òun múlíkà mi máa ń tàṣà ò èmi ọlọ́run ọba ni gbogbo àwọn ìgbàanì àwọn àkókò ni èmi ni mo ní èmi lọ́lá ìmọ̀ ń fọlá fẹ́ni tó bá wù mí ìmọ̀ ń gbọ́lá lọ́dọ̀ ẹni tó bá wù mí èmi ni ìmọ̀ ń dẹ́ni tó bá wù mí lọ́lá bẹ́ẹ̀ ni tí ò tí ì ní bá ń bú àkókò èmi ọlọ́run ọba ní ń bú ọ̀rí báyìí ọlọ́run ọba ọ̀hún làkókò òun ní ń ṣe tó wù fa'ilu nawazil wàlà hawadith gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láyé tá a wà yìí ọlọ́run ló ní wọ́n máa ṣẹlẹ̀ bàbá wa ń bú àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀nì ọlọ́run ọba ló ń bú ọ̀kan ní nì nínú àwọn èébú tí ó ká máa bú ọ̀kan nù nì nínú àwọn míì èébú pọ̀ òun náà ni àwọn míì nínú àwọn tá a jọ ń bẹ láyé wọn ní nǹkan kan ju pé kí wọ́n máa bú àwọn òkú ọ̀run lọ òkú tó ti kú wọn á máa bú wọn máa bú òkú wọn máa sọ̀rọ̀ tí ọ̀dà fòkú bẹ́ẹ̀ sì ni ànábì ti sọ wípé ẹ má bú àwọn òkú yín ẹ má sọ̀rọ̀ tí ọ̀dà sáwọn òkú yín nítorí wípé àwọn ti lọ wọ́n ti lọ ìdí tí wọ́n tí wọ́n tì síwájú wọ́n ti lọ bá lọ́dọ̀ ọlọ́run ẹ má bú wọn bẹ́ẹ̀ bá ń bú wọn ni ẹ̀ ń kó sùtá bá wọn ni ẹlẹ́kejì bẹ́ẹ̀ bá ń bú wọn àwọn ọmọ wọn àwọn ẹbí wọn ti ń bẹ láyé inú wọn ò ní dùn sí yìí o lè mọ bú bàbá mi tó ti kú pé ò ṣe é da a gbọ́ pé kò ṣe é da èyí tó ṣe tí ọ̀dọ̀ àwọn ṣàtúnṣe ìwọ ajókòó sáyé ẹni bàbá tèmi tó ti lọ tí wọ́n ń sọ pé kò ṣe é da ni òun ló wá ń bú ṣénú tèmi ọmọ tó fi ilẹ̀ tí mò ń gbọ́ pé bàbá mi tó ti lọ ló ń bú ṣénú mi ò dùn sí inú mi ò ní dùn sí i ẹ ń bú òkú ọ̀run bẹ́ẹ̀ bá ń bú òkú ọ̀run ẹ ń wá bínú wọn ni ẹ ń wá bínú àwọn tí wọ́n fi ilẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà láàmú rí nínú àwọn èèyàn tó já sí pé wọn á máa bú atẹ́gùn àbí kí wọ́n máa bú òjò àbí kí wọ́n máa bú òòrùn ẹlòmíì ó ṣépè fóòrùn ah òòrùn burúkú o kò ní da fóòrùn tí ń ràn yìí ọlọ́run ló ní kó máa ràn bẹ́ẹ̀ kò ní da fójò tí ń rọ̀ yìí ọlọ́run ló ń ṣépè fún ni bẹ́ẹ̀ sì ni èpè tó ṣẹ́ẹ̀nì bọ́ bá lọ lọ títí tí ò rí bìkan kó sí ń padà bọ̀ wádọ̀ ọwọ́ tó ṣẹ́ lọ́mọ bẹ́ẹ̀ àtúbọ̀tán nítorí àsìkò tí wá ń bẹ lára wípé ewu ti ń bẹ ń bẹ fẹ́ni tí bá ti ń bú èébú tí máa ń búyàn tó yá sí wípé ahọ́n rẹ̀ ìfi máa ń túyàn sí òwò ni ìfi ń tú àṣírí tí ń bẹ lára èèyàn ni ewu ń bẹ ń bẹ fún láyé ara àwọn ewu tí ń bẹ ń bẹ fún láyé òun ni wípé gbogbo búnibúni ẹlẹ́kẹ̀ ibú àbùkù àmọ́ kàn wọ́n láwùjọ tí wọ́n bá ń bẹ ara àbùkù òun náà ni wípé àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ sí wọn àwọn èèyàn wọn ò ní nífẹ̀ẹ́ sí wọn tí wọ́n bá ti yọ báyìí àwọn èèyàn ti mọ wọ́n ti mọ sọ̀rọ̀ wọn láìda àbí kí wọ́n dìde kó nínú ìjòkó ni pé alágbájá níbọ̀ àbí àìrọ̀ o èmi ò ní ń dìde kó láàrin tí lágbájá bá ń bọ̀ wá bí torí tó bá dé nísìn kò mọ nǹkan kan kò mọ nǹkan kan ju kó mọ fẹnu rẹ̀ fi dá yẹ̀yẹ́ èèyàn lọ́lọ́ kó mọ tú àṣírí èèyàn kó mọ bú yàn in tó mọ̀ nínú ìgbésí ayé rẹ̀ nínì orí ìtìjú orí ìtìjú ìtìjú ayé òun náà ó dẹni yẹ̀yẹ́ láwùjọ èèyàn kò ní máa bọ̀ kórè àpọ́nlé àwọn èèyàn mọ̀ kan lábùkù àkọ́kọ́ nù ní ẹlẹ́kejì yóò jìyà nínú sàárè yóò jìyà nínú sàárè látara èébú tó gbélé ayé tó bú tó bú àwọn èèyàn tí ò sì tọrọ àforíjì lọ́dọ̀ wọn tó fi kú yóò jìyà èébú ni àti inú sàárè àtayé ni ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ bọ́bá wa dénú sàárè yóò tún mọ́ wá kẹsàn èébú tó gbélé ayé bú ìbọ́ṣọ ìfẹnutúṣọ lára èèyàn tó ṣe tó wá dénú sàárè yóò tún jìyà rẹ̀ bọ́bá wa díjọ́ gbendé alikiyama yóò tún jìyà bákan náà níjọ́ kan anábìwá Muhammad ẹnbẹ̀ ń jòkó ọ̀rọ̀ ebú yìí nǹkan kan ni tó pàtàkì tó yẹ káwa mùsùlùmí kákàákún ìbúyàn ìfi ẹnu fi tú hòhò èèyàn fi tú àṣírí èèyàn kálá ń búyàn kálá ń sọ̀rọ̀ tí ò dá sí gbèsè ayé èèyàn anábì ń sọ níjọ́ kan tí wọ́n ń bẹ níjòkó pé àtàdírúnà malmuflis ǹjẹ́ ẹ mẹ́ni tó jò kanlẹ̀ ẹ̀yin sábẹ́ mi ẹ̀yin àlèhùnmọ́ mi wọ́n ń fún ànábì wọ́n ń fún lésì wọ́n ń sọ fún pé almufulisu fi iná ẹni tó jò kanlẹ̀ láàrin wa man la dirhama lahu mata òun náà lẹni tí ò lówó lọ́wọ́ kò rí bá ti ṣe kò lọ́rọ̀ kò ní nǹkan ayé nǹkan ìgbádùn ayé kan ò sí lọ́dọ̀ ẹ̀ òun náà lẹni tó jò kanlẹ̀ fàkọ́là ànábì wa ń sọ wípé almufulisu innal mufulisa min ummati ẹni tó jò kanlẹ̀ nínú ìjọ èmi ànábì wa Muhammad ẹ tẹ́tí ẹ gbọ́ bóyá tí mùsùlùmí bá mọ àtúbọ̀tán tọ́já sí wípé nítorí hadísì yìí tànàbí tí ànábì kà yìí hadísì kan ni àwọn ẹ̀kọ́ tó kó dání ó pọ̀ ó kó ẹ̀kọ́ pé àwọn ìjọsìn rẹ báwo lo ṣe fẹ́ mójútó hadísì yìí kọ́ wa lẹ́kọ̀ọ́ pé báwo lo ṣe fẹ́ mójútó ìjọsìn rẹ ó ń kírun ó ń gbàwẹ̀ ó ń yan zaka ń ṣe dáadáa gbogbo oníranran re tí ìsìláàmù pè wá lọ díẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣe àmọ́ ó yẹ kó mójútó kọ́mọ ajá sí pé ọ ṣàbámọ̀ gbogbo dáadáa tó ṣe níjọ́ tí ò yẹ kó ṣàbámọ̀ ẹ̀ lànàbí fi ń sọ wípé ẹni tó jò kanlẹ̀ láwùjọ mi òun náà ni wípé yá ti yá ọmọ kìyàmà tó bá dijọ́ gbendé alikiyama ẹni nì yóò dé yóò dé síwájú ìdájọ́ ọlọ́run ọba níjọ́ gbendé alikiyama bọ́ bá dé bisọ́láàtì ọgbàwẹ̀ yóò dé pẹ̀lú àwẹ̀ wọ̀síyámì ó kírun láyé yóò dé pẹ̀lú gbogbo oorun tó kí wọ̀dàkátì bẹ́ẹ̀ ni gbogbo zàká tó yàn láyé yóò dé pẹ̀lú gbogbo sẹ́ẹ̀rẹ́ tó gbélé ayé ṣe wàyátì ibi tó ti léwu nìní ó rí pé ó ṣẹ̀sìn ó mójútẹ́sìn àmọ́ ó dé níbi pé ṣàtàmà áádá lẹ́nìkan bá dé pé à ọlọ́run o lágbájá tí ń lọ yìí ọlọ́run má jẹ́ ó lọ bá ń dadúró ìgbà tá à ń bẹ láyé ó bú mi ó sọ̀rọ̀ tí ò da sínú ìgbésí ayé mi ó fẹnu fi túhòhò mi gbogbo gbogbo ohun tí ò yẹ káwọn èèyàn mọ̀ nípa mi gbogbo ẹ̀ ló sọ nígbà tá à ń bẹ láyé àmọ́ mi ń láǹfààní àti gbà á lọ́dọ̀ ẹ̀ nígbà tá à ń bẹ láyé ọlọ́run lónìí mo fẹ́ gbẹ̀san èébú tó bú mi máa wò gan ọ̀rọ̀ pọ̀ nítorí àsìkò ọlọ́run anábì ka gbogbo àwọn nǹkan tí wọ́n gbẹ̀san lọ́dọ̀ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ èébú ọ̀rọ̀ ìfẹnutúhòhò èèyàn ìsọ̀rọ̀ tí ọ̀dà sínú ìgbésí ayé èèyàn òun là ń sọ lọ́wọ́ anábì ní gbogbo àwọn nǹkan ni tó ṣe tó bá dijọ́ gbendi alikiyama bí wọ́n bá wá da dúró tí wọ́n fẹ́ gbẹ̀san gbogbo rẹ̀ wọ́n fẹ́ gbà á lọ́dọ̀ ẹ̀ anábì ní fàyóhun ẹni tó déènì tí a ṣe pé ó ti bu ó ti fẹnu fi gbọ́ òhò lára rẹ̀ láyé àmọ́ wa múnú ládàá rẹ̀ àmọ́ fún àmọ́ fún nínú ládàá rẹ̀ àfimọ́ àmọ́ múnú ládàá rẹ̀ àfimọ́ sẹ̀sán gbogbo àwọn ọ̀wá bú tó gbé àwọn ọ̀rọ̀ bú tó gbélé ayé sọ ni àfimọ́ san anábì ní fàyínfàní àti hasanatu bí iṣẹ́ dáadáa rẹ̀ bàbá fi san gbèsè fún títí ọwọ́ tán ọwọ́ àdìbí pé ntọ́kàn ni wípé òkìzẹ́min xatọ̀yẹ́hùn bẹ́ẹ̀ bí àwọn tó bú tí wọ́n bá tún kù nílẹ̀ àmọ́ wá múṣẹ́ aburú wọn àmọ́ dá àmọ́ kó sínú òṣùwọ̀n ṣẹ́ aburú tiẹ̀ náà tó kù àmọ́ wá kó sí títí débi pé òṣùwọ̀n ṣẹ́ aburú rẹ̀ yóò wá kún bó bá ti wá kún dáadáa fàtórí ata lẹ́yìn súnmọ́ torí sínú náà wàtúbọ̀tán àtúbọ̀tán rẹ̀ ó kírun ó ọlọ hajj ọyàn zaka gbogbo iṣẹ́ olóore tí ìsìlámù pè é sí gbogbo ẹ̀ ló ṣe àmọ́ ọ̀ṣọ́ ahọ́n rẹ ọ̀ṣọ́ ẹnu rẹ ọwọ́ sọ ẹ́ dẹni tó wọná jọ gbẹ̀ndẹ̀ kìyàmà àwọn ọlọ́run mọ̀jẹ̀ ó kó bá wa ẹnu wa ọlọ́run mọ̀jẹ̀ ó kó bá wa níjọ gbẹ̀ndẹ̀ kìyàmà gbogbo ìjọsìn wa tá a bá ṣe láyé ahọ́n wa ọlọ́run mọ̀jẹ̀ á fi bàá jẹ́ gbogbo gbà ká máa tọrọ àforíjì ká máa ṣe àwọn iṣẹ́ olóore torí pé gbogbo àwọn iṣẹ́ olóore yóò máa jẹ́ kí gbogbo àwọn àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tá à ń sọ ni yóò mọ̀ fọ́ dànù gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́nà jíjìn abẹ́lọ́hún fún yín lẹ́ẹ̀kan sí ọlọ́run bá wa ṣe dáadáa fún yín gbogbo àwọn tí ń bẹ lójú ilé iṣẹ́ wa tá a wà yìí ọlọ́run mọ́ fi wọ́n lẹ̀ gbogbo àwọn tí wọ́n ní ilé iṣẹ́ náà àwọn bàbá wa aláì ṣe fùsàká àríkọ́ṣe ọlọ́run bá wa ṣe dáadáa fún ẹṣẹ́ ṣe wọn fàlùbáríkà sí i àwọn mùsírìfù wa ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn náà tá ń lọ tá ń bọ̀ lójoojúmọ́ ọlọ́run mọ ẹyin olùṣọ́ wa ọlá àti ànábì lọ́dọ̀ ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. Allahu akbar. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أحمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم